إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti tó pàdé ní ayé alálùbáríkà yìí atọrọ alekun ìkẹ́ àti ìgẹ̀ fún ọjọ́ sanla muhammad sallallahu ta'ala alayhi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ sídi ọjọ́ gbẹ̀ngà kìyàmá kí ọlọ́run ọba kí ó máa ṣàìkà wá kún un. lẹ́yìn bi'idhnillahi ta'ala ó tẹ̀síwájú nínú. No ìtara wa jí àti ìrànà rẹ ní létí nípa àwọn ohun tí ó jẹ́ ẹ̀tọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam lórí àwọn al'umma rẹ̀. pàápàá jùlọ tí a bá wòye sí àsìkò tí a wà nínú ẹ̀ oṣù tá a wà nínú ẹ̀ èyí tí ó gbajúmọ̀ láàrin àwọn èèyàn wípé inú oṣù náà ni. Ni àbí aṣíwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam àti pé ní ọjọ́ kejìlá oṣù náà tún ni àti àwọn ọlọ́kan ọ̀jọ̀ kan ohun tí àwọn tí òǹkà wọn ò kéré nínú àwọn mùsùlùmí tí wọ́n máa ṣe. látàrí fífi ìdùnnú hàn ṣíṣe ayẹyẹ pípe àkójọ. àtàwọn ọlọ́kan òjọ̀kan ohun tí wọ́n máa ń ṣe ní àdádásílẹ̀. Si pẹ̀lú orúkọ ìṣe ọdún ọjọ́ bí òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam. eléyìí ó bọ́ sí déédéé àsìkò kan tí ọlọ́run bá ń dán ìmánì àwọn olùgbàgbọ́ òdodo tó ń dán wò àsìkò tí ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè kèfèrí tí ó ní wọ́n la láti fi ìkórìíra wọn pamọ́. ó ní wọ́n la láti fi ìjẹ́ ọ̀tá òdísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àti ìjẹ́ ọ̀tá ẹ̀sìn Islam ó ní wọ́n la láti fi pamá kìí ṣe orílẹ̀-èdè kankan ní kìí ṣe France fún gbogbo ẹni tí ó bá ń tẹ̀lé ihun tó ń ṣẹlẹ̀ nípa arábìnrin kan tí àwọn èèyàn kan tí wọ́n mú ní ilẹ̀ Mali tó sì lò bí ọdún mẹ́rin lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà tí wọ́n sọ ọ́ lẹ̀. kò kúrò lọ́wọ́ wọn àyàfi lẹ́yìn ìgbà tó di mùsùlùmí nígbà tí wọ́n sọ ọ́lẹ̀ wọ́n gbé láti ìlú Mali láti orílẹ̀-èdè Mali wọ́n gbé wá sí Paris olórí orílẹ̀-èdè yìí Macron alayhi min Allahi ma yastahiq òun fúnra ara rẹ̀ ló lọ sí airport láti lọ gba láti lọ kí arábìnrin yìí káàbọ̀. ṣùgbọ́n kò dágbére tó fi kúrò ní airport náà lọ́jọ́ náà lọ́hùn nítorí pé arábìnrin náà nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí wọ́n ń forúkọ rẹ̀ ti tẹ́lẹ̀ pé olórúkọ òun yìí ṣe báyàn máa orúkọ òun ti di Mariam ọlọ́run ti gba Islam bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wọn nípa Islam ó láwọn tí wọ́n mú òun yìí lóòótọ́ wọ́n mọ̀ ọ́n ṣùgbọ́n òun rí àwọn nǹkan ìmọ̀ lára wọn wọn ò fara ní òun. wọn ò jẹun níyà wọn ò sọ ọ̀rọ̀ tí ò dá sóhun wọn ò sì jẹ òun nípa gbẹ̀sìn tòun ti pé nítorí ìṣesí tí wọ́n bára wọn látàrí pé wọ́n sá wọ́n sá pamọ́ síbì kan ni tó yẹ pé díẹ̀ nínú oúnjẹ ni wọ́n ń rí díẹ̀ nínú nǹkan àlò ni wọ́n ń rí ó ní wọn ò febi pọ̀ wọn ó lọ́pọ̀lọpọ̀ ọgbà lòun rí pé gan àwọn a máa pebi mọ́nú nítorí kébi mọ́ bá pọ̀ wọn wọ́n a máa kírun wọ́n máa fi omi ṣe ìmára lẹ́ẹ̀márùn lójúmọ́ tí wọ́n sì ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ òun jọ gbé pẹ̀lú àwọn ìyàwó wọn wọ́n ti lúpọ̀ máwọn ọkùnrin ọkùnrin tí kìí sí ọkọ wọn kìí wọlé tọ̀ wọn lásìkò tọkọ wọn ò bá ti ń lé ó sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa Islam eléyìí ó jẹ́ nǹkan kan tí ó bà wọn nínú jẹ́ tó bá wọn lójijì torí pé ìròyìn tí gbogbo ilé ayé gbé ni arábìnrin gbogbo ayé ló mọ̀ pé obìnrin kan tó ń ṣiṣẹ́ ní humanitarian service field wọ́n jí gbé kìí sí ìsọ ọmọ kékeré obìnrin tí ọjọ́ orí rẹ̀ ti tayọ seventy years. nítorí náà nígbà tí wọ́n sọ ọ́lẹ̀ yẹn náà ìròyìn tí gbogbo ayé ń dúró dè láti gbọ́ ni gbogbo àwọn oníròyìn ni wọ́n wà ní airport Paris lọ́jọ́ náà lọ láìpẹ́ yìí kò tí tó sùn kan obìnrin yìí ó sọ̀kalẹ̀ ẹ rí àwọn fídíòs yẹn tó sọ̀kalẹ̀ nínú pléènì pẹ̀lú hijabu rẹ̀ ó ní mariam ló kọ́ ọ́n lóun ti gba islam kò fi islam rẹ̀ pamọ́. eléyìí bá wọn lójijì ìròyìn náà ti tàn ká ó tàn káàkiri ayé wọ́n sì máa ń tírú ìròyìn bẹ́ẹ̀ lè ṣe wọ́n máa ipa tírú ìròyìn bẹ́ẹ̀ tó lè kó lára àwọn èèyàn yòókù tí wọ́n ti ṣe mùsùlùmí eré ló bá ti fi jẹ́ sí pé ń bẹ́nu àwọn èèyàn tí wọ́n ń analyze wípé arákùnrin títà tí wọ́n pa yẹn tó ṣokùnfà kí um, uh, olórí orílẹ̀-èdè France tó fi jáde wá tó fi ń wí oríṣiríṣi nípa Islam àtàwọn mùsùlùmí débi pé wọ́n ń fi àwọn àwòrán tí ò dá àwòrán tó ṣokùnfà ikú títà yẹn wọ́n fi ń hàn ní àwọn bílbọ̀dù ìjọba nílẹ̀ France ìrọ́lẹ̀tẹ̀ lè mùsùlùmí nítorí káwọn mùsùlùmí lè kó lè kára kó lè bínú ìbẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń wo wípé gan arákùnrin tí wọ́n pa yẹn iṣẹ́ ọwọ́ àwọn France náà ni wọ́n máa máa pa arákùnrin yẹn ni nítorí kó lè ba mùsùlùmí lórúkọ jẹ́ nítorí tí gbogbo tẹ́nìkan bá ń bẹ látàrí tó ṣẹlẹ̀ tí ò dí ìpẹ́ gbígbà ìsìláàmù tí Màríyámù gba ìsìláàmù àtàwọn ọlọ́kan òjọ̀kan àwọn ìròyìn dáadáa tí ń sọ ń pa àwọn mùsùlùmí tẹ́nìkan bá ń bẹ títí ronú àti gba ìsìláàmù kí wọ́n fi bíbá ìsìláàmù lórúkọ jẹ́ yìí kó fi ṣe kíni kó fi pọ́kàn wọn dà àwọn Yahud kò sí ní kí wọ́n lè ṣe annab muhammad sallallahu ta'ala alaihi wa alihi wa sallam lẹ́yìn ọlọ́run ọba tó ṣẹ̀dá wa kò sí nǹkan míì tá a nífẹ̀ẹ́ kò sí nǹkan míì tó yẹ ká nífẹ̀ẹ́ kò sí nǹkan míì tó yẹ ká bàbàrà kò sí nǹkan míì tó yẹ ká fi ẹ̀mí wa dáàbòbò tó tó ti sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam látàrí ìṣẹ̀lẹ̀ yìí àwọn mùsùlùmí káàkiri àgbáyé wọ́n fọ èsì àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àwọn orílẹ̀-èdè Imam Muharram al-Makki kútùbà tó ṣe níjẹta in tó ṣe kútùbà yẹn lé lórí nìyẹn láti bẹ̀rẹ̀ dé parí nípa ipò òjítẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àti wípé àwa mùsùlùmí a nílè farada kẹ́nìkan ká máa fi ara ní òjítẹ́lá Muhammad صلى الله عليه وسلم. nínú àwọn ìgbésẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè yìí tí wọ́n gbé òun náà ni jíjìnà sí gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe láti orílẹ̀ France nǹkan yẹn ó kéré ni bẹ̀rẹ̀ látorí bíkì beach tá a mọ̀ yẹn ẹ̀yìn ni beach yẹn bẹ̀rẹ̀ látòrí ẹ̀ tó fi dórí total gbogbo product tí bá ń jẹ́ di total pátá tó fi dórí àwọn ọkọ̀ wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí àwọn perfumes wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pọ̀ nílẹ̀ lárúbáwá jọ̀dọ̀ wa lọ ṣùgbọ́n tá a bá ní nǹkan kan a ní tó mẹ́ta a ní pidgin a ní total a sì ní big àti àwọn náà wọ́n ṣe razor renault gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbẹ nínú àwọn nǹkan tí inú àwọn weapons ìdà tá a lè lò láti fi fi ẹ̀ta ní ojú wa náà hàn wípé a lè fara da kẹ́nìkan ṣe gẹ́ni kẹ́nìkan fẹ́nu àtẹ́bà òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam gbogbo tí ó bá gbàrá fún kò sí ìtumọ̀ fún tẹ̀mí wa tí wọ́n bá ń fi ìdọ̀tí yí òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam dáà sí rí ìdáka sí sí àdígan dáà fẹ́ kò sí ẹ̀sí ṣùúr kò sí tara kankan annab muhammad sallallahu alaihi wasallam ipò rẹ̀ ó ju ti ìyá tó bí wa lọ inú bàtà fi bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá ni wípé ipò ìyá ó ga ju ti bàbá lọ nínú Islam ipò títẹ́lá Muhammad sallam lọ́dọ̀ wa ó ga ju ipò ìyá tó bí wa lọ bẹ́ẹ̀ ló ga ju ipò bàbá tó bí wa lọ bóòlẹ̀ ń wò pé yóò gbọ́ lára rẹ̀ tí wọ́n bá búyà rẹ̀ tí wọ́n bá búyà tó bíyàn bóòlù yẹn máa gbọ́. ṣùgbọ́n wọn fẹ́nu àtẹ́bọ̀ òjíṣẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kò tẹ̀ kò tẹ̀ kúkú kọ bí ara sí kan. ilé yìí ń bẹ nú àwọn inú àwọn ìdí yóò fi máa mà ṣé ìmánì sẹ́kù lára èèyàn àbí òsẹ́kù torí pé kò sí ìtumọ̀ fún la ilaha muhammadun rasulullah ẹni tó sọ pé la ilaha illallah lásán tí ó gba muhammadun rasulullah fún kò di mùsùlùmí nínú àwọn ẹ̀tọ́ tí ó ti sẹ́lá muhammad sallallahu alaihi wasallam tó ní lórí wa irú rẹ̀ ni èyí tí ọ̀dọ́mọkùnrin tí wọ́n lọ́jọ́ orí rẹ̀ ojú ṣe seventeen ni àbí eighteen tó ṣe fún tíjà tó wò pé òun ní nǹkan míì tóun lè tóun lè fi illustrate nínú kíláàsì òun ju pé kóun kó àwọn àwòrán tí wọ́n yà tí wọ́n fi ba òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi bá ló kọjá lọ. ìdájọ́ ẹni tí bá ń fi òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ẹni tó ń fi òjíṣẹ́ ọlọ́run ọba tó fi ń ṣe ẹ̀yẹ tó fi ń wọ́lẹ̀ tó ń fẹnu àtẹ́bà tó ń bú ìdájọ́ rẹ̀ náà ní ká ṣe gíní kápá kódà àwọn apákanú àwọn olùmọ́ ní tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sẹ́ni tí ń pera rẹ̀ ní mùsùlùmí tó bá lóhun ti túbá gan a ní tí túbá rẹ láàrin wa àti dání a ní wa tọ́lọ̀ àtùpá náà nítorí kí ọ̀wọ́ òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó lè ṣe kìí kó lè wà intact àfẹ́rẹ́ nìkan tí ó máa rìn lórí ilẹ̀ tó wà ní eléyìn ó bú òjíṣẹ́ ọlọ́run níjú ní ṣùgbọ́n ti túwá ó bẹ́tà kún wọ́n ní ó bú òjíṣẹ́ ọlọ́run ó túwá ṣùgbọ́n ìjọba ti gíní ìjọba pa ṣe hàn pé lọ́la ẹnìkan ní wọn rúrú pé òun náà ó ṣerú rẹ̀ òun ó ṣe gíní òun túwá torí pé àtòtúwá àtòtúwá títúbà rẹ àríwà tọ́lọ́hùn ṣùgbọ́n ìdájọ́ ọta yé wípé ò ní bú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kó sì tún máa rìn láàrin wa kò ní ṣe sí nítorí náà nínú àwọn ẹ̀tọ́ tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó ní lórí wa lẹ́yìn ìgbà tá a gbà á gbọ́ tán tá a gbà pé ọlọ́run ọba ló ràn tàgbà pé òun ni ànábì gbẹ̀yìn tàgbà pé ẹnìkan kan ò lè wọ àlìjánná àyàfi lẹ́yìn ìgbà tó bá tẹ̀lé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alaihi wa sallam nínú ẹ̀ náà ni ká nífẹ̀ẹ́ rẹ̀. nínífẹ̀ẹ́ rẹ̀ yìí a ó nífẹ̀ẹ́ rẹ̀ níbi ìṣẹ̀rí àṣeṣe kí ni níbi ìṣẹ̀rí àṣekọ́ wa. kí là ń pè nífẹ̀ẹ́ ìfẹ́ ààyè rẹ̀ ọkàn ni ṣùgbọ́n ó ní àwọn akíni ó láwọn àpẹẹrẹ nínú àwọn àpẹẹrẹ rẹ̀ náà òun ni kí a ṣe tẹ́ àti fi gbogbo ohun tàà ní gbogbo ohun tàà ní pátá ká ṣe tán àti ṣe kíni àti fi protect the integrity of òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ilé ìbẹ̀rẹ̀ àwọn àpẹẹrẹ ẹ̀fẹ́ gẹ́bà ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ àyá ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ lárúbáwá bí wọ́n ṣe ń ṣe ẹ̀ríyàn tó jẹ́ sí pé ọ̀kan nínú àwọn companies tí wọ́n ní tí wọ́n ní shopping malls ní almost gbogbo province Kuwait tàbí kí wọ́n sọ pé company kan bẹ́ẹ̀ ó ní shopping mall ní gbogbo thirty six state nàìjíríà àtàbújá kó wá dìklẹ̀ pé gbogbo ọjà tí ń bẹ nínú ìsọ̀ ohun tó jẹ́ ti èyí tó jẹ́ èyí tí wọ́n ṣe láti ilẹ̀ France àwọn ṣe kí ni àwọn sí ilẹ̀ kódà bó jẹ́ pípé ọjà yẹn ló pọ̀ jù nínú táwọn ń tà àwọn òṣè kéré àwọn òtàmá ẹmọ̀ túnmọ̀ pé ìtúnmọ̀ àtàmá kò mọ́ lórí pé àtàmá àtàmá àràmá ó ń túnmọ̀ sí pé tàbá tàmá tàgìrámá ta ní wà kó wọlé ẹni tó fẹ́ kó wọlé ta ní ó tà fún àwọn ẹlòmíì ń já wọ́n ń dà sátàn ẹ̀rí tí wọ́n kó kátọ̀n kátọ̀n kátọ̀n kátọ̀n àwọn nǹkan tí wọ́n kó wá àwọn ọ̀kan fẹ́ máa dọ́gbọ́n sí wọ́n ń chẹ́ǹjì síìrì rẹ̀ àwọn mùsùlùmí wọ́n ń wò fínífíní tó bá délé yóò wò lọ́tún lóṣì yóò wò nú yóò wò dì yóò wò tó bá délé rí France ilẹ̀ ó dà padà fún ẹfún mi lóòrin ara àwọn tí ìmánì wọn lẹ́nu pápájú rẹ̀ àwọn pẹ́ẹ̀sì wọn tó pọ̀ gidi gan nílẹ̀ lárúbáwá. ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti retaliate ṣùgbọ́n Nàìjíríà reaction wa bó tilẹ̀ jẹ́ sí pé ó bá wa ní ìfèsí tó jẹ́ sí pé ìdí ń bẹ́wájú wa bí kìtì náà ṣe ní ìṣẹ̀lẹ̀ bí àti ní di refugees inú wà wájú wa ní jíma tó tẹ̀lé ọjọ́ tí Macron ṣe tó tẹ̀yẹ so ìgbìyànjú bí àwọn èèyàn bí wọ́n ṣe ní jìn sọ́fìn bí wọ́n ṣe ní kó sínú páńpẹ́ àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá àwọn ọmọ èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àìmà lọ́jọ́ jímà ọjọ́ yẹn ni wọ́n ń gbìyànjú àti jẹ́ kó yí àwọn èèyàn ṣùgbọ́n ká fura ọmọ wa gbogbo ń tá a bá ní tó ju ọ̀pọ̀ mọ́ àwọn nǹkan wọ̀nyí táwọn ọmọ wa ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí tá a ní wa ká káfí máa gbé ìfẹ́ òjíṣẹ́lá Muhammad sallam kọ́kàn wa bá jẹ́ pé bíìkì làwọn ọmọ wa ń lò ní skul ẹni gbogbo wọn kó wa ó ń kan ti ẹ̀lẹ́ ọkọ̀ kan ẹlọ tà sí a dájì kílódé àbú kílódé tẹ ní kákan a lo bíìkì ma kí ló tàfi ní lò ma tẹ ní òtí a ṣẹ̀ṣẹ̀ rá ni a ní lò ma torí pé France ló ṣe kí wá ní France ṣe France bú àndẹ Muhammad sallallahu alaihi wa sallam ká gbin ìkórìíra gbogbo ẹni tó bá kórìíra òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam kò yẹ kí n ka ká òwú wa nípa rẹ̀ bó tilẹ̀ wù kí nítọ̀ òun kó tó ìgbésẹ̀ yìí táwọn mùsùlùmí gbé lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè yìí ó ti bẹ̀rẹ̀ sí ní ìlàpàá torí pé ajá dìgbòlugi tí ń pariwo tí ń gbó tó ń fẹ́rẹ́tì Islam ìgbé òun ṣe tẹ́ láti wọ ẹ̀jẹ̀ ṣòkòtò kan náà pẹ̀lú Islam ó ti bẹ̀rẹ̀ sí ṣe kíni ó ti bẹ̀rẹ̀ sí retract statement rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n sí àwọn mùsùlùmí ti ń sọ wípé àwọn ò tí ì ṣetán àti má rẹ̀ rù rẹ̀ máa àrí àwọn companies tí wọ́n kọ lẹ́tà sí àwọn companies tí wọ́n ra ẹrù wọn yẹ́jú pé wọ́n ti sì kí ọ contract pé a ń notify yín pé a terminate contract wà pẹ̀lú yín owó wa tí ń bẹ lọ́dọ̀ yín láti sí lọ a máa withdraw rẹ̀ in parties àti ra ọjà yín ma ó dìgbà tí olórí orílẹ̀-èdè France tó bá ṣe kíni tó bá apologize officially nípa tó wí nípa òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam yìí rà lọ́dọ̀ wọn kí ṣe kátàkárà pẹ̀lú wọn kí ṣe haramu ni ṣeéṣe ṣùgbọ́n ìdá ẹyọ kan tó kù lásìkò yìí lọ́wọ́ báyìí lópin ìgbà tí ọwọ́ ọwọ́ ò tí tẹ́ torí pé ọ̀ràn yẹn ní pa ọ̀ràn yẹn lélẹ́yìí pẹ̀lú tó wí nípa òjísàlá Muhammad. kì í ṣe haramu ní kára lọ́dọ̀ wa kì í ṣe haramu ní káta fún wa kì í ṣe haramu ní kún rà lọ́dọ̀ wa ṣùgbọ́n nítorí ìṣe títà wà nínú rẹ̀ yìí fún gbogbo ẹni tí ó bá ní ríra gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ òjísẹ́lá Muhammad sallam nífẹ̀ẹ́ òdodo kò yẹ kó ṣe kí ni kò yẹ kó súnmọ́ nǹkan kan wá bó tilẹ̀ wò kí nǹkan náà kó kéré mà. annabi muhammad wọ́n ní ọjọ́ kan nílùú madina wọn àti umar wọ́n jẹ́ wọ́n ní nínú ògbòrò madina umar allahu ta'ala anhu wọ́n ní èdè òjijì ọ̀rọ̀ wọn ba anta ahabbu ilayya min kulli shay'in illa min nafsi ó ní ìrètí tí ọlọ́wọ́ bá mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo nǹkan lọ ẹ̀fẹ̀mí ara mi. ìyẹn ni pé mo nífẹ̀ẹ́ ní ara mi ju tani lọ ju ọ lọ sallallahu alaihi wasallam wọn ni òṣìṣẹ́ aláàbò hàn sọ́nà sọ pé la hatta an hatta an ya Umar títí dì sí ìmánì rẹ̀ ò tí kù wọ́n ní láyé ìgbà ni Umar sọ wípé mo ní rẹ ju gbogbo nǹkan lọ tó fi mọ́ mi ara mi. Adé Muhammad sallallahu alayhi wa sallam wani la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min nafsihi wa waladihi wa walidihi wa nafi ajma'in. ẹ lè jẹ́ onímọ́ni ẹni kankan nínú yín ò lè jẹ́ onímọ́ni títí tí ó fi nífẹ̀ẹ́ mi ju ẹ̀mí ara rẹ̀ lọ síbẹ̀ la nífẹ̀ẹ́ jisẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn nǹkan wọ̀nyí láàmú fi pé ìmọ́ni wá sórí òṣùwọ̀n yóò nífẹ̀ẹ́ mi ju ẹ̀mí ara rẹ̀ lọ ju bàbá tó bí lọ ju ìyá tó bí lọ ju gbogbo àwọn èèyàn lọ nínú àwọn àpẹẹrẹ ìfẹ́ òun náà ni àlìtìbà ìtẹ̀lé ẹ̀rí pé téèyàn bá nífẹ̀ẹ́ nǹkan téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn èèyàn nífẹ̀ẹ́ ṣe ní tí ó ba olùfẹ́ èèyàn nínú jẹ́ kódà gan tó bá ṣe tó yẹ kí èyàn torí ẹ̀ bínú èyàn ṣe kí ni èyàn kájú kó mẹ́ nítorí pé èyàn fẹ́ kọ́kàn rẹ̀ ṣe kí ni èyàn fẹ́ kọ́kàn rẹ̀ bàjẹ́ tẹ́bá wò lónìí sáà ń tẹ̀lé sáà Muhammad sallallahu alayhi wa sallam eléba tí àwọn olùmọ̀ fi ní nínú àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé ká fi fi ẹ̀hónú wa hàn nípa táwọn France àtàwọn kèfèrí tí wọ́n ń sọ nípa òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni kárì ní ìwò ìfẹ́ ta ní sí látàrí yíye súnnà rẹ̀ yípe ṣe ẹfẹ́ ẹnu àtẹ́bà ni èyí tí kì í ṣe nínú súnnà rẹ̀ ní ìsinmi àti ẹ̀bẹ̀rẹ̀ máa ṣe ń jẹ́ ẹ̀fẹ́ rí nípa àwọn ẹ̀kọ́ tó kọ́ wa ní ìsinmi àti ẹ̀bẹ̀rẹ̀ tí máa ṣe àwọn wòlẹ̀ máa wò tafsir wọ́n lé àwọn èèyàn kan wọ́n pè pè mára wọn wípé àwọn nífẹ̀ẹ́ ọ̀rọ̀ ẹ máa wò wọ́n láwọn nífẹ̀ẹ́ ọ̀rọ̀ aya nínú sórọ́tọ̀ Ali Imran aya táwọn olùmọ̀tàfírin pé ní ayatul imtihan aya ìdánwò ọlọ́run wá fẹ́ ọlọ́run wá sí ìdánwò fún wa àwọn tí wọ́n ní àwọn níbi ọlọ́run yẹn wọ́n ní ọlọ́run wá sọ ayatul imtihan kalẹ̀ ó wá ní qul in kuntum tuhibbuna Allah sọ fún wa ilé òjísàlá Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé tí wọ́n bá níbi ọlọ́run ní ìsìn kìí ṣe pé tí wọ́n bá nífẹ̀ẹ́ ànábì muhammadu sallallahu alaihi wasallam tí wọ́n bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn ṣẹ́sì mọ̀ pé ìfẹ́ ọlọ́run ló yẹ kó lékè ìfẹ́ gbogbo nǹkan ọlọ́run wa bá nífẹ̀ẹ́ ọlọ́run fattabi'uni sọ fún wa pé àwa ọlọ́run ní tí wọ́n bá nífẹ̀ẹ́ ọ̀run ọlọ́run yardstick táàfì mọ̀ wípé ṣé lóòótọ́ wọn nífẹ̀ẹ́ ọlọ́run ṣé lóòótọ́ wọn fẹ́ràn ọlọ́run òṣùwọ̀n tọ́lọ́run ó fi mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ òun òun ni kí wọ́n tẹ̀lé òjíṣẹ́ òun sallallahu alaihi wasallam fattabi'uni tẹ́ bá wá tẹ̀lé ni yuhbibkumullah ọlọ́run nífẹ̀ẹ́ ìyẹn ni pé tẹ́ ẹ̀ bá tẹ̀lé mi ọlọ́run ní ṣe kíni ọlọ́run ní nífẹ̀ẹ́ yìí tẹ́ ẹ̀ bá tẹ̀lé mi adé pé òkúrọ́ ni yí ẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum tẹ́ ẹ̀ bá ń tẹ̀lé sunna òṣìṣẹ́ la Muhammad sallallahu alayhi nínú ọ̀rọ̀ sísọ nínú ìwà wíwù nínú ìbájọgbépọ̀ pẹ̀lú àwọn èèyàn nínú wọléwọ̀de gbọ́dọ̀ sí gbogbo tí èèyàn bá fẹ́ ṣe pátá èèyàn ń wá bóòlà nẹ́bì sí sallallahu alaihi wasallam ọlọ́kan náà àwọn sàádé wọ́n ní ó ń ṣe àárẹ̀ ó wà nínú àìlera iṣan iṣan ẹsẹ̀ rẹ̀ a máa fàáso tí ó sì máa dùn tí ó máa ní lára wọ́n ní ìyàwó rẹ̀ wá ń fún mọ́nà pé bàbá alágbájá ó yóò wá dìde kó máa rìn nínú ilé kó máa lọ kó máa bọ̀ bóyá yóò ṣe gíní bóyá yóò sọ́ọ̀lẹ̀ ó ní ìrẹ̀ ìyàwó mi ìròyìn ò dé bá mi ó ní ìgbọ́ pé ànábì Muhammad sallam àmà sí bẹ́ afẹ́ jẹun bóòlù ànábì jẹun sallallahu alaihi wasallam afẹ́ mu bóòlù ànábì mu sallallahu alaihi wasallam má mú mi lórí ìdúró nítorí bá nẹ́bí Muhammad sọ́sẹ́ ní ká má mú mi lórí ìdúró ká gbí ìfẹ́ àndẹ́ Muhammad sallallahu alaihi wasallam sọ́kàn àwọn ọmọ wa ká ṣe nǹkan kan ká sọ fún ọdún bá ní Muhammad sallam ní ká máa ṣe ní afẹ́ ṣe sàárà ká fáwọn náà ká kọ́ wọn pé àjẹ́dù Muhammad ní ká máa tọrẹ owó tá a bùn wọn tí wọ́n fi pamá tó ti lo ọ̀sẹ̀ méjì mẹ́ta lọ́wọ́ wọn tó ti pọ̀ ká sọ fún wọn pé ìlú owó rẹ̀ dì pé owó tèmi ti di 15 owó tèmi ti di 25 èyí owó tèmi ti di 35 tèmi ti adé muhammad sallam ní ká máa bùn àwọn aláìní nínú tàbá ní ìlú ni wọ́n bùn àwọn màlìmájì ìlú ni wọ́n tó bá lọ mọ́sálásí jímọ̀ ìlú ló fi ṣe sàárà nítorí pé ànábì ní ká máa ṣe kíni ká máa ṣe wọ́n á dàgbà wọ́n dàgbà eléyìí náà ní láti pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ táwọn ọmọ wa ń lọ ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn nǹkan yìí ẹ̀rí pé àwọn ọmọ títì sí láàrin ara wọn tí wọ́n bá ń kọ́ fúnra wọn àbí tí wọ́n bá ń para wọn láti pẹ̀lú rẹ̀ ẹ̀rí pé wọ́n máa kó ti hadithi tí ànábì ti ní ká ṣe báyìí tánàbì ti ní ká máa ṣe báyìí látàrí irú ilé ẹ̀kọ́ tá a ṣe kí ni tá a mọ̀ mọ̀ lọ ẹlòmíì ní tó múmú lẹ́mìí ẹlòmíì òun ni kọ́ máa gbé ìbò òun tó múra kẹsẹ̀ pé ọmọ gbọ́dọ̀ gbé èbó yìí kò kàwé bá àìkàwé rẹ̀ ò sì ní gómẹ̀tì èèyàn látàrí pé ọlọ́run kẹ ó jẹ́ èèyàn ló fi fẹ́ ìyà ọmọ tí a ń wí ìlọ́lọ́run fi fọmọ náà tààlọ rẹ̀ ṣùgbọ́n nínú àyè mú orí kò fẹ́ fọmọ náà mọ́ bí ẹrù yẹn àwùjọ bíbí náà yìí wọ̀n ṣùgbọ́n bí tá a ti wá wọ́n bàjẹ́ débi pé èyàn mú ọmọ lọ skúù yóò mú ọmọ lọ skúù yóò sì bá wọn lásẹ̀mblì tí wọ́n dijú tí wọ́n dijú lásẹ̀mblì tí ó gbé èyàn sí gbọ́dọ̀ mọ́ dijú ó wù ọ́ ló mọ́ màrẹ́ wá bí gbogbo ń tàbá ń ṣe kò sí àtọ́ láàrin mùsùlùmí àbílẹ̀ mẹ́rí gbogbo ń tàbá ń ṣe ní pé àzá jẹun pa tó kọ mọ́ wọn mo mẹni tó mọ́ ma lọ skúù tí àwọn ọmọ kéékèèké tí wọ́n pín báìbù lé wọn lọ́wọ́ tí wọ́n mú ó testament wálé oníkálukú wọn ọmọ bàbá kan náà èèyàn mẹ́ta àwọn kálukú kú báìbù ẹ̀yọ kọ̀ọ̀kan wálé wọ́n sì mọ̀ pé ọmọ mùsùlùmí ni wọ́n abdul abdul abdul abdul ni gbogbo wọn jẹ́ mùsùlùmí sì yàjú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gba àwọn obìnrin àwọn obìnrin skul ibi báyìí ni ọmọ ìyá alágbájá ń lọ eh, eh, skul ibi báyìí awúsá ni wọ́n ń sọ ń bẹ̀ àwọn ọmọ kan lọ́mọ kọ́ awúsá ni wọ́n ní gbé èbó nígbà tó jẹ́ pé èbó ni màláìkà ò sọ sí ìjọba dé lùsàárè. àwọn ìtìmọ̀ máa ti wà nílùú àti jẹ́ nínú àwọn àṣìṣe tá a máa ń ṣe òun ni káwa máa lọ lé kí ó káwọn ìyàwó wa kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa lọ lé kí ó káwa máa gbọ́ wáàzí káwọn ìyàwó wa kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa gbọ́ wáàzí wàhálà ni ìta ń gbọ́ ní wáàzí yìí kò ní rọrùn fún wa láti lò nílé tí ó bá ń lọ lé kí ó tó jẹ́ ni tí ń gbọ́ wáàzí tọkọ tó jẹ́ni tí ó bìkítà gbígbọ́rọ̀ ọlọ́run mímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run kò sínú àjẹ́ndà rẹ̀ irú ìsẹ̀mí tẹ́lómí ìsẹ̀nù ẹlòmí ìsẹ̀mí rẹ̀ kò sí àtọ̀ láàrin ìsẹ̀mí ẹlòmí àti ẹranko tó bá ti jáde láàárọ̀ kí láà jẹ kí láà mu iná ni wọn bá kàkiri kí láà jẹ kí láà tí wọ́n ní òun máa ń kírun tiẹ̀ in advance ní kó tó jáde lé torí kó tó bá jáde lé kò ráyè ọ̀rọ̀ yóò kí àsùbá yóò kí àìlà yóò kí àlásàrì yóò kí mọ́gírìbì yóò kí ìṣáì torí pé àwọn kọ́sọ́mà máa ń pọ̀ sí fún ní gáréèjì ẹnìkan là ń sọ̀rọ̀ lọ́jọ́ kan tó ní òun sọ pé ah, lágbájá mùsùlùmí ni pé lágbájá láti ìgbà tóun ti ń gbé sẹ́wà gáréjì lágbájá òun ò rí kó lọ kí òun rí bá wọ́n ní wọ́n sọ fún wọn pé ìmọ̀ ń kí gbogbo ẹ̀ pọ̀ láàárọ̀ kó tó jáde lẹ́yìn mùsùlùmí ẹ̀dá kò tọrọ náà mùsùlùmí sírú ilé ìní ìsìn àwa ni wọ́n bú ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ara òta kú rẹ̀ sílẹ̀ kára ta kí ni líǹkì ti ń bẹ láàrin eléyìí àtọlọ́hùn náà torí pé líǹkì ti ó ti gé kò sí ìrùn alìtìbá títẹ̀lé òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam nínú àǹfààní tí ń bẹ fún òun náà ni pé ọlọ́run nífẹ̀ẹ́ yàn tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ yàn yóò kọ́ yàn máa ṣe lẹ́yìn ìgbà tí yàn bá mójútó àwọn ọ̀ràn yàn tán gẹ́gẹ́ bó ṣe wá nù hadithi tó gbajúmọ̀ yẹn ma iqtaraba ilayya abdi bi shay'in ahabba ilayya mimma iftaradtuhu alayhi ẹrú mi kò ní wá ìsúnmọ́ èmi ọlọ́run ọba pẹ̀lú nǹkan kan tí mo nífẹ̀ẹ́ sí tó tó nǹkan tí mo ṣe lọ́nà ìyàlé lórí torí náà àwọn ọ̀ràn ayẹyẹ akọ̀kọ́ mojútó wọn náà wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil ẹrú mi kò ní yẹ kò ní ipò lẹ́ni tí ń wá ìsúnmọ́ mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kíni náà fílà hàtà òhìbáhù títí tí máa fi nífẹ̀ẹ́ rẹ̀ yẹn kí ọ̀pọ̀lọpọ̀ náfílà nígbà tí a bá kọ́kọ́ mú títọ́ ọ̀nà yẹn tán ọ̀pọ̀lọpọ̀ náfílà ní wà mú kọ́lọ̀hún ṣe kí ni kọ́lọ̀hún nífẹ̀ẹ́ wa kí wá ní náfílà ibo láti ní náfílà nínú sunna na Muhammad sallallahu alaihi wasallam náfílà azkar náfílà um, ìrún náfílà àwẹ̀ gbígbà náfílà sàárà ṣíṣe náfílà sísokùn ẹbí pọ̀ náfílà ṣíṣe dáadáa sí àwọn alábàágbé oyin fa ìdá àbábtuhu kúntù yẹ́dẹ̀hù lẹ́tì yẹ́bdì ṣòbíhà ó ní máa di ọwọ́ rẹ̀ ìrújẹ́ sí pé òun ló fi ń gbà nǹkan mọ́ wọ̀sẹ̀máhù alẹ́bí yẹsìmáhù bíhì máa di etí ìgbọ́ rẹ̀ wọ̀básọ́rọ̀hù alladhi yubsiru bihi máa di ojú rẹ̀ tó fi ń ṣe kíni tó fi ń ríran àwọn olùmọ́ni kí ni ìtumọ̀ pé ọlọ́run ó di àwọn àwọn oríṣiríṣi ara wọn yìí wọ́n ní ọlọ́run bó fìyàn ṣe kò ń jẹ ọwọ́ rẹ̀ kò ní fi ṣe tọ́lọ́run ṣe léwà tí ó bá ń fi ọwọ́ jalè wọ́n mú ni àbí wọ́n ń kọ́ ọlọ́run ní jẹ́ kọ́wọ́ rẹ̀ kó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ àwọn ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tí èèyàn máa ń fojú wù ọlọ́run bó sọ kúrò níbi àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ náà àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ tí èèyàn máa ń fi etí dá ọlọ́wọ́n bó sọ kúrò níbi bí máa fi tí rẹ̀ gbọ́n tọ́lọ̀wọ́n bá tó ṣe léwọ̀ torí pé tó bá díjọ́ gbẹ̀dẹ̀ alqiyama gbogbo àwọn oríkèríkè ara wọn wọ̀nyí adé Muhammad sallallahu alaihi wasallam kọ́ wa tó bá gbẹ̀dẹ̀ alqiyama ọlọ́run ní ọjọ́ náà ọwọ́ wọn àwọn oríkèríkè ara wọn ní o máa ṣe gíní ní o máa bá wa sọ̀rọ̀ adẹ́ muhammadu náà hadithi kan ó ní ọwọ́ ó ní èmi ló fi fi nǹkan báyìí èmi ló fi fi yóò máa rojọ́ yóò máa ni èmi ni wọ́n fi ẹni lọ́rẹ̀ bẹ́ẹ̀ ni èmi ni wọ́n fi wò ó etí ó máa ni wọ́n fi gbọ́ wọ́n nígbà tí ò bá rọgbọ́n dájú yóò máa gbìyànjú àti sáílẹ́ǹsì wọn kò wá rí rọgbọ́n dájú wọn yóò a máa dásọ̀ yóò a máa sọ pé ẹ̀yin náà ni yóò kúkú jẹ tẹ́lẹ̀ náà ẹ̀yin náà mo fẹ́ dìfẹ́ndì bẹ́ẹ̀ la nẹ́bi wí nínú hadith an kunna kuntu udafiya bẹ́ẹ̀ ni yóò máa wí lọ́jọ́ náà kọ́nà kó sọ wa yóò ní kunna kuntu udafiya ẹ̀yin ni mo ń dìfẹ́ndì tẹ́lẹ̀ náà ẹ̀yin náà ni ìfẹ́ kí yóò jẹ́ kébí nígbà tọ́lọ́run bá ju ẹ̀dá síná àtojú àtetí àtọwọ́ àti gbogbo oríkèríkè ara ọlọ́run wà sọ ọ̀yàn kúrò níbi mímọ̀ fi àwọn oríkèríkè ara yìí ṣe kiri já ẹsẹ̀ tí ó fi já gbígbó tó wá jẹ́ ọgbẹ̀ndà alkiyama ẹ̀rí dáadáa àwọn olùmọ́ní gbẹ́nu hikima tí wọ́n fi ní tí ìbá fẹ́ ṣe afghan kó lo àwọn ọmọ àká rẹ̀ nítorí pé wọ́n jẹ́rìí fún wọ́n bẹ́nu inú kó fi jẹ́ jípé inú tí wọ́n fi sẹ̀rí fún ìrìpé ìrí ọ̀rọ̀ wọn bá kí máa ń lò wá láti fi ka ìrántí rẹ̀ nì títẹ̀lé òfíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam sunna nabi Muhammad sallallahu alaihi wasallam àlè ṣe nínú bá a ṣe jẹ nínú bá a ṣe mu ìwọléwọ̀de wa àfikáàrù tá a ṣe tá a bá jáde lé àfikáàrù tá a ṣe tá a bá wọ ọjà àfikáàrù tá a ṣe tá a bá rí wèrè. wala yazalu lisanuka ratban min dhikrillah àfikáàrù tá a máa ṣe lóòrèkóòrè lílọ bíbọ̀ wa ìwọṣọ wa èrè sí wa ìsọ̀rọ̀ sí wa muamala wa pẹ̀lú mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí títẹ̀lé òjíṣẹ́lá Muhammad sallam nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n tó bá lọ nífẹ̀ẹ́ rẹ̀ tí ó ti pé àwọn òṣèmí rẹ̀ látòkè délẹ̀ kò sí nǹkan tó fi jọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àrí nǹkan tó fi jọ òfin irun kíkí òfin jọ òfọ̀rọ̀ sísọ òfin jọ òfin àpíáránsì rẹ̀ òfin jọ ìwà rẹ̀ òfijọ́ kò sí nǹkan kan tó fijọ́ ìtumọ̀ afẹ́ tó wá ní tìyà ẹlòmíì kan lòun ní ìdáná Muhammad sallam ṣùgbọ́n ọpọ́sìtì gbogbo nǹkan náà rí pé apáta ní ọmọ ṣe. àwọn sàbí òjì sálà Muhammad sọlọ́láhù tààlà àríwá wa àríwá sẹ́lẹ̀m ọkùnrin wọn àtòbìnrin wọn a lè nífẹ̀ẹ́ ànábì káwá nífẹ̀ẹ́ wọn ká nífẹ̀ẹ́ ànábì tó àwọn sàábì àdá Muhammad sọlọ́láhù àríwá sẹ́lẹ̀m ló bá tí àwọn èèyàn kan tí wọ́n fi kọ ọlọ́kùnrin ọ̀jọ̀kan àwọn àbẹ́ẹ̀rẹ̀ nípa tí wọ́n ń pè ní mọ́wúlùtì táwọn èèyàn ń ṣe lónìí ipe àwọn ta ni wọ́n kọ́kọ́ ṣe mọ́lúdù àkọ́kọ́ nínú àwọn sàábé níbo ni wọ́n ti ṣe àkójọ mọ́lúdù àkọ́kọ́ lọ́dọ̀ àwọn sàábé níjọ́ mọ́lúdù yẹn àwọn ta ni àwọn ta ni àti sàábé wo àti sàábé wo ló sọ̀rọ̀ lọ́jọ́ náà. irú orin wo ni wọ́n kọ lọ́jọ́ náà lórí pé tábà bẹ̀rẹ̀ sí ṣe gbogbo àwọn ìbéèrè yá rí pé a ní rí kí ló sì ṣokùnfà mọ́lúdù táwọn yẹn ń ṣe lónìí òun náà nìfẹ́ wọ́n làwọn níta nẹ́bì ni kódà gan ni tí ó bá ní mọ́lúdù ọ̀gá wọn lọ ta nẹ́bì ni ọ̀tá nẹ́bì òun ní í ṣe mọ́lúdù ọ̀kan nínú àwọn olùmọ̀ ó ní in tó dájú nípa ọjọ́ ọ̀bí òṣìṣẹ́lá Muhammad òun ni wípé àbí ní ọdún eléerin ọdún eléerin làbí amòlùfì àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tí ò síyè méjì nínú ẹ̀ òun ni pé a bí lọ́jọ́ Monday. ṣùgbọ́n ọjọ́ wo la bí oṣù wo la bí nínú oṣù yẹn ọjọ́ wo la bí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ìyapa àwọn olùmọ̀ tí ń bẹ lórí ẹ̀ ojú fọ́tì lọ. tó bá wá jẹ́ sí pé ẹ̀sìn ìbáàdà kan ń bẹ tó ní láti ṣe pẹ̀lú ọjọ́ dáadì yẹn ni ṣẹ̀ríà ò bá ṣe gíní ṣẹ̀ríà ò bá fọjọ́ náà hàn wá kò bá ti sí àpẹẹrẹ nípa rẹ̀ tó bá ti pé ọlọ́run fẹ́ ká máa ṣe ọdún lọ́jọ́ náà ni ọjọ́ náà ò bá ti ṣe gíní kò bá ti pamọ́ kí ló fà dáàbí ma déètì ọjọ́ dáàbí nítorí pé ń gbà a àbí gẹ́gẹ́ bá ṣe ń bí gbogbo èèyàn ní kò sẹ́nì gẹ́gẹ́ tó mọ̀ pé ànẹ́bí ọlọ́run ni wọ́n bí níjọ́ tí wọ́n bí ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àyẹ̀dí lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ sí dàgbà táwọn nǹkan ìmà bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ sí ni wọ́n bẹ̀rẹ̀ sí ìfura sí pé tí èèyàn lásán lé lè báyìí ṣùgbọ́n ẹnìkan kó o ni àyàfi lẹ́yìn ìgbà a ṣe kí ni àyàfi lẹ́yìn ìgbà tá a ránṣẹ́ tá a rán jìbìrì sí. ànábì Muhammad nígbà tó wá fẹ́ sọ fún wa nípa ọjọ́ ọ̀bí ara rẹ̀ nítorí pé a máa gbààwé ọjọ́ Monday àtàlàmísì wọ́n á bi léèrè nípa àwọn ó wá ní tó fà tóun fi máa ń gbààwẹ̀ ọjọ́ monday ní pé ìjọ monday ni wọ́n ṣe kí ni ni wọ́n bí òun ṣùgbọ́n sọ sọ déètì fún wa sọ déètì ọjọ́ monday yìí tí wọ́n bí àndẹ́ muhammad sallallahu alaihi wasallam ànábì àwa máa fi gbààwẹ̀ àwọn olùmọ̀kan wá ṣe ìsìnbáàtù kan jurisprudential deduction kan tí tó gbádùn wípé mímọ́ gba àwẹ̀ gbogbo monday tánàbí máa ń gba àwẹ̀ yẹn ànẹ́bí indirectly ń sọ fún wa pé ọjọ́ bí òun ìtọ́jú ọdún torí pé a kì í gba àwẹ̀ lọ́jọ́ ọdún ni lọ́jọ́ ọdún àwẹ̀ gbígbà lọ́jọ́ ọdún haramu àwẹ̀ gbígbà lọ́jọ́ ọdún haramu kí ẹ mọ̀ pé òní lọ́dún o kódà gan ẹni táwọ̀ ẹ̀rẹ̀ ò tí ì pé ọjọ́ táwọn mùsùlùmí bá ń sọdún a ní kóhun náà ṣe gíní kóhun náà sọdún bí ẹn torí gé ń bọ̀ láti ìlú kan tí wọ́n rósù tí wọ́n tètè rósù ìlú tọdún ti bá àwọn rósù síwájú àwọn eléyẹn àwẹ̀ tàwọn eléyìí ó pè tí ẹ̀ ó sì tí ẹ̀ ó kù ọjọ́ táwọn mùsùlùmí bá ń sọdún nílùú yẹn a ní kóhun náà ṣe gíní kóhun náà sọdún torí pé àfẹ́ kí mùsùlùmí gbààwẹ̀ lọ́jọ́ kíni lọ́jọ́ ọdún àwọn ọjọ́ tí ṣẹ̀ríà fi ìbádà tó fi sọrí wọn ṣẹ̀rí àṣà àdáyọrí wọn gẹ́gẹ́ bí Laylatul Qadr Laylatul Qadr Allah Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ wà nínú mẹ́wàá gbẹ̀yìn ṣùgbọ́n nítorí pé ṣíṣe mọ́wúlùdì kì í ṣẹ́sìn ni kò sí nínú ẹ̀sìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ àsọtẹ́lẹ̀ kankan fún wa nípa rẹ̀ ṣùgbọ́n nítorí pé a fẹ́ kọ́ṣe pẹ̀lú àwọn nàṣàrà àwọn kírísítẹ̀nì wọ́n ṣe Christmas ọjọ́ bíi Ànábì Ìsá alayhi salatu wassalam torí náà àwa náà mùsùlùmí a máa ṣe kí ni a máa ṣe mọ́lúd mọ́lúd yìí sebi bí ti tànẹ́bí wọn láwọn ṣe lọ́jọ́ kejìlá Rabiul Awwal tí Rabiul Awwal ní èdè wọ́n máa ṣe gíní wọ́n máa ṣe mọ́lúdù mọ́lúdù títa ní tàwọn àfá àwọn mọ́lúdù tàwọn àfá àwọn yẹn ó wá wúwo lẹ́mí wọn ó ṣe pàtàkì ju èwo lọ ju tànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam la tó bá jẹ́ sí ni bó láti máa ṣe fún nẹ́bì nítorí ká lè gba rárá lọ́dọ̀ ọlọ́run láti wọ́n máa ṣe báwọn èèyàn míì tó yàtọ̀ sá nẹ́bì ọlọ́run ṣé ẹ̀ lè kírun àtúbà rákà méjì kí ẹni ọlọ́run mo ti kí tiẹ̀ kí wọ́n á kí rákà méjì mi kí ẹni èèyàn kí ti ṣe wù kan tí mọ́ olùdù bá jẹ́ ìbáadà tí mọ́ olùdù tí wọ́n ṣe yẹn tó bá jẹ́ ìbáadà kò bá jẹ́ haramu fún wọn fún wọn máa ṣe fún àwọn ẹ̀dọ́ ọlọ́run tó yàtọ̀ sáà Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n nítorí ìfẹ́ ẹnu nítorí ìfẹ́ àti nítorí tí wọ́n rí ń so ní ìṣe báyìí season wọ́n ti declare season mọ̀lídìí open báyìí. wọn ò fi bójú kìí ṣe pé ìdùnnú ọjọ́ bí ànílẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ní lábẹ́ ṣe nílé ṣéwù lágbájá lóṣù tí ń bọ̀ rárá mòlúdù ṣéwù yẹn ni wọn ò fi bójú wọn ò sì fi pamọ́ mòlúdù ṣéwù lágbájá mòlúdù ṣéwù lágbájá mòlúdù ṣéwù lágbájá mòlúdù ṣéwù lágbájá. wọn á máa ta torílẹ̀-èdè kan lọ sórílẹ̀-èdè míì nítorí pé wọ́n fẹ́ lọ sí mòlúdù ṣéwù kan àwọn sàbí òjì sálà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ dógóńgó wọn ò ṣe mọ̀lúdù rẹ̀ wọ́n ní lọ́jọ́ ọjọ́ Uhud nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n yapa àṣẹ ẹ̀yọ̀kan anabi muhammad sallam pàṣẹ ó ní ẹ̀yin tẹ́ wà lórí ohudu yìí ẹ gbọ́dọ̀ sọ̀kalẹ̀ nínú àwọn rìwáyà kan ó ní tí kódà bẹ́yìn rí pé àwa tá a wà nílẹ̀ lójú ogun àwọn kèfèrí ti pa wá. a ti wá pẹ́ ńlẹ̀ débi pé àwọn ẹyẹ wọ́n ti nótìsì pé àwọn òkú kan bẹ́m̀bìkà wọ́n ti wà ń jẹ lára ara wa wọ́n ti ń fi òkú wa wọ́n ti fi ń so oúnjẹ tàbá ti pẹ́ńlẹ̀ débi pé àwọn ẹyẹ ti ń converge wọ́n ń fò òkú wa ṣe oúnjẹ lẹ́yìn tí wà ń bíta nígbà ẹdún èèyàn tẹ́ ẹ sì àti àbúrò láti wá máa wo òkú àwọn mùsùlùmí táwọn ẹyẹ ò máa di àwọn ó ní ẹ gbọ́dọ̀ sọ̀kalẹ̀ ẹ irú ìta máa ń ṣe lónìí but lẹ́yìn ìgbà tó ń wá sọ̀dájọ́ ọlọ́run fún wa tán á ní but nígbà tó gún bẹ̀rẹ̀ tọ́nà fún àwọn mùsùlùmí ní ṣẹ́gun débi pé àwọn kèfèrí wọ́n bẹ̀rẹ̀ sí sá kúrò ní ojú ogun débi pé àwọn nǹkan oúnjẹ tó wà lórí àwọn ẹṣin wọn wọ́n bẹ̀rẹ̀ sí já dànù nítorí kí ẹṣin náà má bàá jí kẹ́rù má bàá pọ̀ lórí kíni lórí ẹṣin kó lè sáré dáadáa nítorí kí wọ́n lè sá kúrò ní Uhud wọ́n ń sá lọ wọ́n ń da àwọn ẹrù wọn nù kí ẹṣin lè fúyẹ́ kó lè sáré dáadáa nígbà táwọn táwọn rí ti ń wọ́n bá ní à ẹ káwọn náà lọ kó àwọn mùsùlùmí ká kó gànímà Abubakar àti Umar radiyallahu ta'ala anhu àrùdọ àwọn bẹ lókè òjíṣẹ́ Ọlọ́run àtàwọn sáré yòókù àwọn bẹ nílẹ̀ Abubakar àti Umar ẹ má dán o ẹ̀gbọ́n tánàbí pàwọn alátẹni wọn bá ṣe é ti hàd wọn ni tánàbí gbà lérò ní pé tó bá jẹ sí pàwọn ni wọn bá ń ṣẹ́gun ní ṣùgbọ́n àwọn là ń ṣẹ́gun ní ìsìn ìlú tàwíìlì tá a máa ń ṣe fúnra wa èyí ó jókòó yóò sì kírètì àwọn excuse fórí ara rẹ̀ nítorí kó lè tẹ òfin ọlọ́run mọ́lẹ̀ òfin ọlọ́run ni ó mọ̀ dájọ́ ọlọ́run nípa rẹ̀ ṣùgbọ́n fẹ́ tẹ mọ́lẹ̀ yóò wá kírètì sí ìlànà fún ara rẹ̀ láti tẹ mọ́lẹ̀ àwọn èyí tó pọ̀ jù nínú wọn ni wọ́n sọ̀kalẹ̀ àwọn kèfèrí nígbà tí wọ́n kíjú ẹ̀yìn tí wọ́n rí pé ibi tí àti ń jí àwọn gangan orí òtítí ọlọ́run bá tu àwọn ọmọ ogun rẹ̀ ni àwọn eléyìí ń ta ọfà látòkè àwọn eléyìí ń fi dà pàdé wọn kèdèrí ò ní mọ̀ sí kó concentrate lórí ọfà tí wọ́n ń ta látòkè ni àbí kó concentrate lórí tìlẹ̀ẹ́lẹ̀ tí ń fi dà pàdé rẹ̀ strategy tó ti di ọlọ́run bá lò ló tọ́rọ̀ fi fún wọn ní ìtẹ̀gùn nígbà tí wọ́n rí pé èyí tó pọ̀ jù wọn padà báyìí ìròyìn yí padà ní débi pé ìròyìn tàn kálẹ̀ ní ojú ogun wípé wọ́n ti pa ahmed muhammad sallallahu alaihi wasallam. sallam ọjọ́ náà musiba dáhùn wí ní agbára gbára tí wọ́n gbọ́ pé wọ́n ti pa ahmed muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ làwọn arí nínú wọn tí wọ́n rẹ̀ sí ju ìdá wọn nù tí wọ́n ń sáré padà lọ màdínà pé tánàbí bá ti kú kí làtún jà fún ọ̀kan náà àwọn sáré bí òun bọ̀ láti Madina ó pàdé ẹnìkan ó níbo ló ń lọ ó ní wọ́n ti pàdé Muhammad sallallahu alaihi wasallam ó ní tí wọ́n bá wá ká ẹni olómi tí wọ́n máa padà ìwọ́n náà padà kó lọ sallallahu alaihi wasallam wọ́n arábìnrin kan ó jáde nígbà tí ìròyìn wá Madina pé ní Uhud sẹ́wọ̀n pé Uhud ò jìnà sí gbòrò Madina yípé àwọn kèfèrí tí ń ṣẹ́gun lórí àwọn mùsùlùmí ó dàgbà wọ́n ti pàdé Muhammad sallallahu alaihi wasallam yípé wọ́n pàdé Muhammad ní ìròyìn tẹ́lẹ̀ kan fẹ́ bọ́ arábìnrin kan nínú àwọn tí wọ́n jáde láti Madina wọ́n ní wọ́n gbé òkú mẹ́rin pàdé rẹ̀ wọ́n yí sọ pé ta lélẹ́yìn wọ́n ní ọkọ rẹ̀ ni yóò ní ànábì ìdàkí ló sí sallallahu alaihi wasallam obìnrin má wọ́n ló rìn síwájú wọ́n pàdé àwọn ẹnìkan tí wọ́n ń gbé òkú bọ̀ wọ́n ní ta lélẹ́yìn wọ́n ní ọmọ rẹ̀ lágbájá ni ó di mélòó ó di méjì ó ní Ànábì Muhammad ń kọ́ sí nǹkan sí sallallahu alaihi wasallam ó rìn síwájú wọ́n gbé òkú kan pàdé rẹ̀ wọ́n ní ta lélẹ́yìn wọ́n ní àbúrò rẹ̀ ni ọmọ ìyá rẹ̀ ó ní Ànábì ń kọ́ kí ló sì ń ìròyìn tó mú múlẹ̀ ní ẹ̀ tó fẹ́ gbọ́ òun ni kí sí ara òun ni anẹ́bì Muhammad sallallahu alaihi wasallam wọ́n gbé òkú ẹlẹ́ẹ̀kẹrin pàdé ẹ̀ wọ́n ní talẹ́lẹ́ wọ́n ní bàbá rẹ̀ ni obìnrin ẹyọ kan ó lùdìyàn mẹ́rin ọkọ ọmọ ọmọ àyá àti bàbá tó bí ó ní máa ń fa àdà Rasulullah sallallahu alaihi wasallam ìràkùn irúfẹ́ wòlélẹ́yìn wọ́n ní rasulullah sallallahu alaihi wasallam wọ́n lójú sí ọlọ́wọ́n bá ń bẹ níwájú rẹ̀ wọ́n ní nígbà tí ó dé tó dé ọ̀dẹ̀ òjú sí ọlọ́wọ́n bá akhadat bi tarafi thawbihi wọ́n ní ó gbá etí aṣọ àdá muhammad sallam ó gbà mú wá lè rí òjú sí ọlọ́wọ́n bá ó ní kullu musibatin ba'da kajala ó ní gbogbo àdánwò bó tẹ̀ wù náà kó tóbi tó tí àdánwò náà bá ti tabọ̀ ó ládánwò náà kéré ẹ̀dá kò irúfẹ́ wọ̀ làwa wá ní sàmì Muhammad sallallahu alayhi wa sallam. ìfẹ́ tí wọ́n ní sí i kò mú wọn tayọ àlà wọ́n tẹ̀lé ní nítorí pé innal muhibba liman yuhibbu muti'u bó lè yóò ṣe máa kílé mu pé èèyàn nífẹ̀ẹ́ nǹkan tí ó sì máa yaba nǹkan náà bí kéèyàn fẹ́ yàwó sílé ni kí àwọn èèyàn sì mọ̀ pé èèyàn ní ọ́lsà kó mọ̀ pé èèyàn ní ọ́lsà kó wá jẹ́ títí tó bá fẹ́ dáná fún ọ ata ata tó ta jùlọ oní ọmọ fi dáná yóò wá gbé oúnjẹ tó látàun yóò wá gbé fún ọ yóò wá jókòó tí ẹ̀ yóò wá ní bàbá alágbájẹ́ ẹ̀ ata tó wà mẹ́rin ó pọ̀ sẹ́mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín ṣẹ̀gbẹ́ wò pé orí arábìnrin yìí orí rẹ̀ ti dàrú lẹ́yìn pé kò sí correlation láàrin oúnjẹ tó láta fún ẹni tó ní chronic ulcer lásìkò tó ń tó ń tó ń tó ń ti oúnjẹ aláta sí òun sì tó ń sọ fún oníbẹ̀rẹ̀ ṣẹlẹ̀ pé contradiction tí èèyàn bá nífẹ̀ẹ́ èèyàn èèyàn máa ń ṣe ìtúlùmùfẹ́ èèyàn ń nítorí ìdí yìí àtàwa àtàwọn ìyáàlì wa àtàwọn ọmọ wa ó yẹ ká ṣe mùrájáà kíkà nípa òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kíkà nípa súnà rẹ̀ àwọn nǹkan tí ó jẹ́ kí èyàn kan sàdédé jí lọ́jọ́ kan náà kó nífẹ̀ẹ́ nǹkan tí ò rírí yóò ní nǹkan kan yóò ní dàlálà kan tó fà tí èyàn fi ṣe kí ni tí fi nífẹ̀ẹ́ rẹ̀ ọmọ kan tí wọ́n ní wọ́n ní kọ́ńkálùkù wọ́n bí oníkálùkù léèrè ní kíláàsì wọn pé kí ni wọ́n fẹ́ dà ó ní òun fẹ́ di sàhábì òun fẹ́ di sàhábì wọ́n ní à tíṣà yẹn wá ń wádìí pé kí ni kí ló fà sí ṣẹ̀pọ̀ ọmọ kékeré kẹ́mọ̀ pé ìròrí rẹ̀ ò ní bọ́ńkì kí ló fà sí fẹ́ di sàhábì bóòdù ṣe wọ́n á discover pé màmá ẹ̀ lálàálẹ́ lójoojúmọ́ a máa ka ìtàn sàábé kọ̀ọ̀kan fún yóò sọmaráìzì ìtàn sàábé kan fún kó tó sùn ìlú bàtí ìtàn sàábé fi ṣe gẹ́rẹ́ tó fi wẹ̀mí ẹ̀ èmi ní personal experience ọmọ ọmọ tó bi mí léèrè pé ṣé nínú síra à ń ka síra ni ó ní ṣé ó ní ustaz ṣé opportunity kíyàn di ọmọ obìnrin ni ó ní sí èyàn lè dìyàwó ànẹ́bì nínú àlìjẹ́nà sallallahu alaihi wasallam ó mọ̀ pé opportunity yẹn ti ṣe kí ni ó ti lọ lé ayé mi ṣùgbọ́n tí inú àlìjẹ́nà sí opportunity ń bẹ sí ààyè wà sí possibility wà kí èyàn dìyàwó ànẹ́bì sallallahu alaihi wasallam nínú àlìjẹ́nà so ìta àwọn ọmọ wọn bá ń gbọ́ ìtí wọn bá ń rí ìtí wọn bá ń fún ní ìta bá ń gbọ́lá fún iná làwọn náà wọ́n máa kà fún role model iná làwọn náà wọ́n máa gbọ́ra fún bí ọmọ tí wọ́n ní wọ́n bí léèrè pé kí ló fẹ́ dà ó fẹ́ di tẹlifíṣàn tẹlifíṣàn sì wá jẹ́ ó ní torí pé ìjọba tó ń fẹ́ di tẹlifíṣàn ni pé tẹlifíṣàn ni nǹkan tí ó attract attention àwọn òbí òun jù nílé àwọn àtìyá àti bàbá tó bá ti ránjú mọ́ tẹlifíṣàn báyìí ọmọ kú ni o ó yè ní o mọ́mí mọ́mí mo fẹ́ tọ̀ lọ́tọ̀ mọ́mí mo fẹ́ mọ́mí lọ mọ́mí mọ́jẹ́ kí n mí sí kílókọ rẹ̀ tí mo wò yìí àti bàbá àtìyá bọ́ọ̀lù ni o kíni ni o fíìmù ni o so ọmọ yẹn ó ti wá ó ti wá develop ideology pé television yẹn ó wà important jù dáre lọ jù òun lọ it's better tóun náà bá di television yóò rí irú attention tí television máa ń ṣe kí ni television máa rí so kíkà nípa àdẹ́gbà hamasasalam kíkà àwọn hadithi rẹ̀ inú àwọn hadithi rẹ̀ àwọn hadithi yẹn ní ó jẹ́ ká mata ní pàápàá òjísẹ́lá muhammad sallallahu ta'ala alaihi wa sallam kí ọ̀rọ̀ ọba kí ó mọ́ta ìjogun ìfẹ́ òjísẹ́ náà fún wa nítorí àti káwọ́ tó báyìí wallahu ta'ala big big bio big pen hmm. big pen ẹni ẹni tí irú ẹni tí ń lo ìjú ẹnìkan arákùnrin kan nílẹ̀ lárúbáwá òun tánná sí jẹ̀rí ó dáná sun jẹ̀rí eré ìgbẹ́ nù gbọ́dọ̀ ń pè ní al-akhdhu bil-azim sẹ́yẹ́nsì ṣùgbọ́n torí pé ẹni tí ń lo ìjú nìsín yóò ra pàṣẹ ìjú sẹ́yẹ́nsì. Eh, kí n tí àwọn mùsùlùmí ń ṣe lápapọ̀ kó lè ní lápá tí kò bá ní mú eh, ìnira tí ò ṣe faradà lọ́wọ́ fún fẹ́ẹ̀rìn torí pé a lè sọ wípé àìra páàtì ìpìjú lápèjúwe eh, ríra páàtì ìpìjú tóun nìkan wúrà kò ní ní ìlapa nínú àìrà tí hundreds of millions àwọn mùsùlùmí ò ní ṣe ni tí wọ́n ní rà ṣètìyàn kan bá rà kò ní dín táfíìrù àìrà tá a ní káwọn èèyàn máa rà yẹn kò ní dínkù kò ní dín impact à ní fíìlì impact rírà èèyàn kan strengthen so tí kò bá ní ní lára ní ìnira tí kò ní ṣe farada a ní èyí tó bí dáa jù ni pé kó má ṣe kíni torí pé mọ̀kọ́tọ́ àwọn tá a ṣe yìí àìra àwọn nǹkan wọn máa yìí a ṣe ni fún hádẹ́fù kan fún objective kan tó yẹ kí tá a bá padà àtìfù rẹ̀ kó tó dì sí ara nǹkan wọn kó dàgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń dá ọkọ̀ yìí ẹnì kan ọ̀dẹ́ gbogbo jókòó kó fìgbà kan ronú pé àwọn ta ni wọ́n ń ṣe gan rí kí kì bá ṣe ń torí ètò ṣẹlẹ̀ so uh, títí tí objective wa dábì ṣe kí ni tafi a fi achieve ẹ̀ títí tí objective wa tí a fi achieve ẹ̀ wallahu ta'ala alam naam aleyhisselam aleyhisselam naam. Mm. Naam. Mm. bẹ́ẹ̀ ni kò dáa kéèyàn máa sọ pé nítorí ànábì torí báwa mùsùlùmí àìsí kankan torí ànábì ànábì Muhammad sàṣẹlẹm kò kọ́ wa pé ká máa ṣe nǹkan torí o ọ̀rọ̀ òun ràn sáwọn èèyàn pé kó fi àwọn èèyàn mọ ọlọ́run gbogbo torí pé àti ànábì máa ń fún yàn ládàá ni ẹni tó bá torí ànábì ṣe nǹkan kan kò ní gba ládàá sẹ́yìn ẹni tó bá torí ànábì tó fi ṣe nǹkan kò ní gba ládá nítorí pé ànábì kì ṣe kí ni ànábì yẹn fún yẹn ládá so àṣìṣe ni kí yẹn sọ pé nítorí ọlọ́run nítorí ọlọ́run nítorí ànábì torí pé àìtorí ànábì ṣe nǹkan kan torí ọlọ́run ìlà máa fi ṣe kiri ìlà máa fi ṣe nǹkan wallahu ta'ala alam na'am alayhi salaam. Naam. Mm. Mm. náà ẹni tí àwẹ̀ kàfàrà wà lórí rẹ̀ tí kò sì gbọ́dọ̀ kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ já kò gbọ́dọ̀ sinmi gbogbo ẹsẹǹsì rẹ̀ náà là ìsinmi yẹn kìí gbé gba méjì lónìí gba mẹ́ta gba mẹ́ta sinmi gba ọ̀sẹ̀ méjì sinmi rárá ó wá bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn kàfàrà pé ẹ̀mí bọ́ ẹ̀mí tọwọ́ ẹ̀ bọ́ ó wá bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn ó ti gbà débi kan lọ́dún dé lápẹjúwe ìdájọ́ ìdájọ́ tó wà lórí ẹ̀ nígbà tí sábàb ìdí tí ò ní jí ó lè gbà ọ ẹ bá ṣẹlẹ̀ sí i láti kò tí ì sọdún ìní ó borí ẹ̀ tòun ti bá a ṣe ní ògbọ́dọ̀ já àwọn yẹn tá a bá fi àárẹ̀ ṣàdánwò fún èyí tí ò ní lè gbà ọ pẹ̀lú ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ yóò já àwọn yẹn so rúzúrù tí ṣẹ̀rí àfaramọ́ ó lè mú kó ṣe kí ni ó lè mú kó jáwé ṣùgbọ́n ó lálàáfíà rẹ̀ kó gbọ́dọ̀ sí ni wàláhù tí a là á ṣe lábẹ́ ilé sọ́fàrà jọlé ẹlẹ́ẹ̀kejì ẹni tó pààyàn mẹ́ta wàláhù tí a là á ni eléyìí ká lè mọ bí ti ṣe padà sí ọlọ́run ò fi ọwọ́ ẹ̀ ẹ mú ohun tó ní láti ṣe pẹ̀lú ẹ̀mí ọmọ ànẹ́bí adam yìí ló bá jẹ́ pé àwọn tí wọn ò mọ̀ nípa Islam ni wọ́n ń fi ẹ̀yìn tí è ṣe ti ìsìláàmù tì sí ìsìláàm ìsìláàm ẹ̀sìn ìsìláàmù kì í ṣe ẹ̀sìn títẹ̀jẹ̀ sílẹ̀ ni tẹ́sìn kì í ṣe ẹ̀sìn títẹ̀jẹ̀ sílẹ̀ ni ẹ̀sìn ìsìláàmù kò sí ẹ̀sìn tó protect ẹ̀mí bí ẹ̀sìn Islam ṣe jẹ́ kí ni bẹ́sì islam ṣe rìfà ẹ̀mí kò sẹ́sìn ní tó rìfà ẹ̀mí gẹ́gẹ́ bẹ́sì islam ṣe rìfà ẹ̀. wa man qatala nafsan bighayri nafsin faka'annama qatala an-nasa jami'a. ẹni tó pa ẹ̀mí kan láì jẹ́ pípé ẹ̀mí tó pa yẹn ó pa yẹn ni wọ́n fi pọ̀ wọn náà àti gẹ́gẹ́ gbà ibi tí ó tóbi dé nínú òṣùwọ̀n ọlọ́run ó ṣe dédé kókókókó in tó fi lè mú ọ̀pọ̀ èèyàn káwọn kókókó gbogbo èèyàn pọ̀ pamọ́ nínú òṣùwọ̀n ọlọ́run ṣe inú fa kí kàfàrà ẹ̀ tó fi jẹ́ mughalaba wallahu a'lam náà alexander wàláhù tààlà àdám àmà àwọn ẹni ìsíwájú rere ma gbígbààwẹ̀ lọ́jọ́ tàbí wọn so gbígbààwẹ̀ ọjọ́ tàbí òjísẹ́lá Muhammad sallallahu ta'ala alaihi wa alihi wa sallam òun nìkan lọ́lọ́run ti ní sẹ́rí àfún wa wàláhù tààlà àdám màrísẹ́lá àtúlọ̀ Mm òun náà ló máa tó sọ àkọ́ra àwọn èèyàn kún mọ́tò ẹ̀ ilé báyìí. òun náà rí àwọn lágbègbè ìdìbò tí máa ń yọ ìdìbò ní àwọn èèyàn kún lè mọ́tò ìdìbò. a wo róòlù tó play nínú accident yẹn. kí wọ́n jáàna wọn lẹ́nu òun náà ni kọ́pìlì kọ́pà ó ṣe sábàbù ikú wọn náà nù kò mọ́mọ̀ pa wọ́n nílò fàtà fi ní kò mọ́mọ̀ sí kìnnì kò mọ́mọ̀ pa wọ́n ṣe é sìn so ah, ah, ọlọ́run fi gbígbẹ̀mí wọn ṣàdánwò fún ni kódà bó jẹ́ àṣìṣe wọn ni ni wọ́n jáàna wọn lẹ́nu tó yẹn sìn torí pé kàfàrà ń bẹ lórí ẹni tó yè ni kì í ṣe lórí ẹni tó kú tó yẹn sìn kàfàrà wà lórí ẹni tó yè kì í ṣe lórí ẹni tó kú kódà tá a bá sọ pé negligence yìí ló bá ṣe sẹ́ni pé kàfàrà ọ̀tọ̀ díyà ọ̀tọ̀ díyà ó wà nígbà ní kàfàrà ó tẹ̀lé kàfàrà ó wà lọ́pọ̀ ọgbà tí ò sì ní sí kíni tí ò sì ní sí díyà kẹfàárọ̀ wà lọ́pọ̀ ọgbà tí ò sì ní sí kíni tí ò sì ní sí díyà so gbogbo àwọn circumstances yẹn òun náà ni ṣẹ̀ríà àti kíni ṣẹ̀ríà consider ló bàtà pípẹ́ ní kọ́tùlù lùkọ́tà bí i tí ipa yẹn àádẹ́tẹ̀ ìdí yẹn bá pure water nísìn kí kí ẹnìkan múnú bíyàn ọjọ́ kú rẹ̀ sì ti tó ọlọ́wọ́ ti tàdánwò fún wa èyí wá wò pé kí ló súnmọ́ yẹn èyí wá mú búrẹ́dì fifty naira ìwọ̀n alẹ́ búrẹ́dì bẹ́ẹ̀ ló ṣubú tó kù kí ni wọ́n lò ṣe ó pa náà ni ẹnìgbẹ́ kí wọ́n bá ní kí ló fi pawọ́ ní búrẹ́dì náà ló lẹ̀ fẹ́ǹsìn pure water ló lẹ̀ ó kàn rọra fi máa ṣe ìgbà ni ó kàn rọra gbà náà ni fẹ́ǹsìn àbí kò tán náà kò tán náà kẹ̀kẹ́ kò tán náà kẹ̀kẹ́ tàbí ń wa kẹ̀kẹ́ nínú òkùnkùn òun bá ń wakọ̀ bọ̀ lórí eré kò rí ìrìn rí ó gbagba ìwọ náà ti wá máa rìn lórí express pẹ̀lú kẹ̀kẹ́ nínú òkùn kò ní gbé kẹfàárà kò kẹfàárà kò lórí ìtaní lórí ẹni tí àṣìṣe yẹn tọwọ́ ẹ̀ nínú bàtà fi pè ní qatlu al-khata qatlu al-khata wallahu nítorí àsìkò ọkẹ́ ìdílé rẹ̀ parí sáà. ẹ bá wọ́n dákọ̀ àfa náà kí béèrè rẹ̀ rọrùn láti dáhùn tí òfin jẹ́ nípa àfa náà láti ti kù. Now. yóò bẹ̀rẹ̀ ní láti látìgbà tí ọkọ ti kú ìdájọ́ rẹ̀ wá di yóò kú ní ìdájọ́ obìnrin tọkọ kọ̀ lẹ̀ yóò di ìdájọ́ ìyàwó tọkọ rẹ̀ kú. ó ti ó ti ó ti kú ní ọkọ ó ti kú lóbìnrin tọkọ kọ̀ lẹ̀ ó ti di ìyàwó ikú ọkọ ti sọ di ìyàwó ikú ọkọ ti change status rẹ̀ láti al-mutallaqa ó ti sọ di zawjatul mutawaffa so àní ka èyí tó ṣe tó ti ṣe sẹ́yìn àní kà kún so ìdá rẹ̀ ó bẹ̀rẹ̀ láti gbà tí látọjọ́ tí ròyìn ikú ọkọ ti dé bá wọn àbí látọjọ́ tó yẹ kọ́kọ́ yẹn kú ní ibi tí wọ́n ojú kan náà tí wọ́n jọ wà láti tọ́ ọkọ yẹn ti kú ilé ìdá gbogbo àwọn tí wọ́n jẹ́ ìyàwó lábẹ́ yóò ti ṣe kẹ́ni yóò ti bẹ̀rẹ̀ wallahu ta'ala alam. kò sí èméjì nínú pé yóò jogun rẹ̀ nígbà tí náà ó ti dìyàwó. ṣe àwẹ̀ kàfàrà àwẹ̀ kàfàrà um, uh, kò ní gba wọ́n náà yóò yẹ kó mọ̀ pé Ramadan ń bọ̀ sẹ́yìnsìn ó yẹ kó mọ̀ pé Ramadan ń bọ̀ bíbọ̀ wíwá Ramadan wallahu a'lam kò lè jẹ́ ó zúrù fún wíwá Ramadan ó súnmọ́ kó jẹ́ pé wíwá Ramadan ó wù ó nǹkan tó ti gbà sẹ́yìn. torí pé ó yẹ kó mọ̀ Ramadan ń bọ̀ ó sì yẹ kó mọ̀ pé àwọn oṣù méjì ní ṣe kéde ní bẹ lórí èèyàn wallahu ta'ala Hmm. ntí ẹni tó kú natural death tí ò sí contribution yẹn nínú ẹ sẹ́yìnsìn kò sí nǹkan kan lórí ẹ̀ sẹ́yìnsìn so ṣùgbọ́n ẹni tí èèyàn kọ́ọ̀sì ikú rẹ̀ látàrí negligence rẹ̀ ni látàrí pé ó pera rẹ̀ ní tí òun ni bóyá kì area expertise rẹ̀ ló gba sẹ́tì òye kó gbà lápẹjúwe ń sìn so ń sìn so irú nu kàfàrà àti díà gan yóò borí ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé a bá categorize ẹ̀ sí kọ́tà ni díà nìkan borí ẹ̀ yàtọ̀ sí kéde yàtọ̀ sí kàfàrà so gbogbo scenario yóò ní ìdí ká examine rẹ̀ ká tó lè sọ pé ìdájọ́ scenario yìí ìdájọ́ rẹ̀ ṣé díà nìkan ni àbí kàfàrà nìkan ni àbí díà àti kàfàrà ni yóò ṣẹlẹ̀ ni ni yóò ṣẹlẹ̀ àmọ́ ẹni tá à ń tọ́jú rẹ̀ eh, in the course of uh, uh, àmójútó rẹ̀ àsìkò rẹ̀ tó kú kì í ṣe ń tẹ̀lé pé uh, abẹ́rẹ́ ẹ̀yọ̀kan ló yẹ ká fún a ní mẹ́ta lẹ́ẹ̀kan náà lápẹjúwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó jẹ́ sí pé professional negligence ni wọ́n. yayi wa attract in ma diya in ma kafara in ma diya àti kafara depending on uh, circumstances in uh, each uh, case wallahu ta'ala alam na na na àjẹnìkan wẹ̀ náà wọ́n wà tẹ̀ sí ẹnìkan lọ wọ́n fẹ́ lè kẹta oṣù lọ sílẹ̀ obìnrin kan tẹ̀wà níbi kan náà ní ìjẹ̀rọ la fẹ́ pé fà ọkọ obìnrin yẹn fẹ́ ọkọ yẹn tó máa tún tó fún ẹ̀gbọ́n tó fẹ́ yóò bá tẹ̀ sí àwọn so látara sí bóyá ẹ̀ máa ń bà wá níbi ẹ̀ bó ṣe kéde òjú láì ṣe ó sáré lọ sí

你写信耶？ àní sọ pé ó ṣokùnfà ó ṣokùnfà kú ẹnì kankan yóò ṣòro ká sọ pé ó ṣokùnfà kú ẹnì kankan gba tí kò tó ń gbìyànjú àti àti mójútó gbogbo wọn sẹ́yìnsì yóò ṣe yóò tó tó tó ṣe bọ́dúlù júbúrú rẹ̀ tó tó tó sàkàkà tó ṣe gbìyànjú láti rí pé òun ṣe tó ra yàn lórí rẹ̀ gẹ́gẹ́ bíi medical doctor tó jẹ́ pé in the process need to nítorí limitation as to agbára tó ní ó sì jẹ́ pé òun nìkan ni ó lọ bí ó lọ bẹ̀ ó lọ bí ó lọ bẹ̀ kó tó dọ́dọ̀ eléyìí eléyìí ti kú lápèjúwe àbó ṣe nǹkan kan fún eléyìí kó tó lọ kó tó dé kó ṣe nǹkan míì kó ti kú àmì sọ pé ó ṣe ó kópa nínú ikú rẹ̀ wallahu ta'ala a'lam subhanakallah walhamdulillah. Thank you.